orin dáfídì orí kẹrìnlélọ́gọ́fà ìbá má ṣe pé olúwa tí ó ti wà fún wa kí ni kí israẹli kí ó máa wí nísinsìnyí ìbá má ṣe pé olúwa tí ó ti wà fún wa nígbà tí àwọn ènìyàn dúró sí wa nígbà náà ni wọn ìbá gbé wa mì láàyè nígbà tí ìbínú wọn ru sí wa nígbà náà li omi wọn ni ìbá bò wá mọ́lẹ̀ ìṣàn omi ìbá ti borí ọkàn wa nígbà náà li agbérago omi ìbá borí ọkàn wa olùbùkún li olúwa tí kò fi wá fún wọn bí ohun ọdẹ fún eyín wọn ọkàn wa yọ bí ẹyẹ jáde kúrò nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ ìrànlọ́wọ́ wa ń bẹ lé orúkọ olúwa tí ó dá ọ̀run òun ayé.